Ire ni mo fẹ́, bàbá lónìí. ẹ ké aleluya mo kí gbogbo yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù ọjọ́ òní yóò jẹ́ ọjọ́ ayọ̀ fún yín àwọn ire tó ti ń retí láti ọjọ́ pípẹ́ àánú ọlọ́run yóò rìlíìsì ẹ̀ fún ọ lónìí wàá dẹ̀ fò fáyọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lónìí mo kí ẹ̀yin náà pé ẹ kú oríire ní orúkọ jésù ìlérí ọlọ́run fáyé yín á wá sí ìmúṣẹ ògo ọlọ́run á farahàn láyé yín gbogbo ohun tí ẹ bá ọlọ́run sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín lórúkọ jésù kristi yóò di ẹ̀rí gbangba ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa wa àmín ìwé àwọn ọba kejì orí nineteen ẹsẹ̀ thirty four òní àókà kí n tó súre fún yín láàárọ̀ yìí àwọn ọba kejì orí nineteen ẹsẹ̀ thirty four bíbélì wípé n ó gbèjà ìlú yìí n ó sì dáàbò bò ọ́ nítorí ògo mi àti nítorí ìlérí tí mo ti ṣe fún Dáfídì ìránṣẹ́ mi aleluya níbi tá a kà yìí ẹsikáyà ló wà nínú ogun ó wá lọ bá wòlíì àìsáyà pé kó bóun bẹ ọlọ́run àwọn méjèèjì wọnú tẹ́ḿpìlì lọ wọ́n bẹ ọlọ́run ọlọ́run wá sọ fún wòlíì àìsáyà pé kó sọ fún ẹsikáyà pé òun ó gbèjà wọn àti ìlú náà olóhùn ó dáàbò bò wọn ológun yẹ ò ní borí wọn nítorí nǹkan méjì nǹkan àkọ́kọ́ ó nítorí orúkọ ara òun nǹkan kejì ó nítorí dávidi ìránṣẹ́ òun hmm. èyí tí mo fẹ́ ká mú bẹ̀ ó nítorí dávidi mo wò pé ìgbà tí dávidi wà láyé sí ìgbà tí ẹsikáyà ń jọba ó tó ìwọ̀n ọ̀ọ́dúnrún ọdún about three hundred years ni síbẹ̀síbẹ̀ ọlọ́run tún fẹ́ gbèjà ẹ̀sìkáyà nítorí ti dávidi nítorí ẹnìkan tó ti ṣe nǹkan kankan ní three hundred years ago yẹn mo fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ pé n tó ń ṣe lónìí yìí táyé bá wà títí three hundred years to come àwọn ọmọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ kan wọ́n lè jẹ ọlá rẹ̀ ara kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí irú kí n david ṣe fọlọ́n tó fi jẹ́ pé for good three hundred years ọlọ́run dẹ̀ tó rántí rẹ̀ even up to today ara kí ni ìwọ náà ń ṣe lọ́wọ́ báyìí kí ni ọlọ́run lè rántí pé ó ṣe táwọn ọmọ rẹ̀ máa jọlá rẹ̀ dákundábọ̀ bá ọlọ́run rìn súnmọ́ ọlọ́run ṣiṣẹ́ fọlọ́run mo rí kinní kan nípa dávidi dávidi fi ẹ̀mí ara rẹ̀ wéwu nítorí orúkọ ọlọ́run ìwọ náà kí ló sacrifice for fọlọ́run do something for God to remember your dynasty for bó o yẹ ti ń ṣe bẹ́ẹ̀ mò ń gbàdúrà fún ọ nínú ayé tó wà yìí ìpọ́njú ò ní débà ọ́ ọ̀tá ò ní borí rẹ̀ àti wípé ìran rẹ ti ń bọ̀ lórúkọ Jésù Kristi wọ́n jọlá májẹ̀mú Ọlọ́run èyí tó ń ṣe lónìí please do something for God to remember you it shall be well with you. ẹ tẹ́wọ́ ẹjẹ́ ń súre fún yín kí ọjọ́ òní kó dára fún yín kí ọjọ́ òní kó jẹ́ ọjọ́ ayọ̀ fún yín ohun kan tó máa ṣe tí Ọlọ́run ó fi máa rántí ẹ sí rere títí ayé kí ẹ mímọ́ kó jẹ́ kó lè ṣe ìgbésẹ̀ tó máa gbé ohun kan tó máa ṣe tí ìran rẹ ò jẹ ọlá rẹ tán ẹ̀mí ọlọ́run kó jẹ́ kó ṣe yóò dára fún ọ ẹ̀yin tẹ́ ń ṣàìsàn ọlọ́run kó wò yín sàn ẹ̀yin tí ara ń ni báyìí báyìí báyìí kí àlàáfíà ọlọ́run kó jọba lórúkọ jésù ìjáde yín lónìí kó jẹ́ ìbùkún ìpadàwọlé yín kó jẹ́ ayọ̀ ọ̀tá ò ní borí yín ọlọ́run yóò gbé yín níjà yóò sì fún yín ní ṣẹ́gun ààbò ọlọ́run yóò wà lórí rẹ yóò wà lórí ẹbí rẹ àlàáfíà yóò jọba nílẹ̀ yìí ìmọ́lẹ̀ ọ̀run yóò jẹ́ àmọ̀nà fún yín kó bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground ní samuel wange estate nílùú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ayọ̀ lọ́wọ́ olùyẹ.